لله أطرفه الله وضعه الذي يهدي من يشاء وبعين لبتي ومن في ينتبه ومنا يدار يسن إسلام يوفى يكون إنه فري يوم تسمع الله وبعلا وقم طلع وبعلا دا كون سوا ويضل من يشاء وبعين نسمع سنتبه ونو الله وبعلا تفواش كونجي tàbí bára wa nínú islam ọba náà lọ́ba tá a dúpẹ́ fún àwọn bẹ̀rẹ̀ ọba fún gbogbo àwọn tí wọ́n bẹ nínú sẹkẹsẹ̀rí kọ́lọ́ba fáwọn kún bẹ̀ wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwa muhammad wa ala alihi wa ashabihi ajma'in àánú náà kọ́bọ̀ gbogbo àwọn ará lé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ أو شكوا في كفرهم أو تصحيح مذهبهم àwọn tí ọlọ́run bá láà tó pè ní kèfèrí kíyàn jẹ́ mùsùlùmí kó wá lọ́wọ́n ọ̀gbàgbọ́ pé kèfèrí ni wọ́n ipò ìtọ́lọ́run sọ yẹn kò rí bẹ́ẹ̀ àbíkọ́ máa ṣe méjì sí ìjẹ́ kèfèrí wọn lẹ́yìngbà tọ́lọ́run ti làámọ́lẹ̀ pé kèfèrí ni wọ́n tànàbì ti làámọ́lẹ̀ pé kèfèrí ni wọ́n àbí kí wọ́n máa sọ fún wa pé ojú ọ̀nà kèfèrí dáa púpọ̀ agbèkalẹ̀ wọn da gbogbo ibi tí wọ́n ń yà sí ọ̀dà káwa náà máa yà síbẹ̀ nítorí pé kèfèrí da púpọ̀ èyí máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí náà kẹ́dùn mí náà wá kẹ́dùn Islam ìmọ̀ ń ba Islam jẹ́ máa yàn kí mùsùlùmí ó ní rírò yìí kọ́ máa wá sọ pé àwọn tọ́lọ̀ ń pè ní kèfèrí lóṣè kèfèrí lọ́dọ̀ tó ń wò àbíkọ́ máa sọ pé òun ṣe yè sí ije keferi wọn àbíkọ́ máa sọ pé ojú ọ̀nà keferi wọn dá ọ̀dà káwa mùsùlùmí náà ká mọ́ tiwa náà ẹni bá ní irú ròrí yìí wọ́n ló ti pè ọba láàánirọ́ lẹ́yìn náà ìsìláàmù ẹ̀ ti bàjẹ́ kò ní jẹ́ mùsùlùmí mọ́ torí gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí náà ni pé ọbọ̀pá bọ́sẹ̀ lẹ́ẹ̀kú nínú ìjẹ́ kèfèrí àti ìsìláàmù gbogbo ẹ̀yìn tí ọba yí ẹ̀jẹ̀ lọ́lọ́ yẹ ìpè tí wọ́n pè ní ìsìláàmù ìsìláàmù yìí tá a gbà wọ́n istislamu lillahi bi tawhid òun náà ní kí yóò juwọ́jú sẹ́lẹ̀ wípé ọ̀kan lọ́lọ́run Allah sì lórúkọ ọlọ́run ọba náà ọlọ́run ọba yẹn nìkan náà ló sì lẹ́tọ̀ sí ká sìn òun ló lẹ́tọ̀ sí ká máa lọ́dọ̀ rẹ̀ òun nìkan tí ó yẹ gbára lé wọ̀lẹ̀ yẹn kí ọbọ̀pábọ́sẹ̀ ìbọ̀pábọ́sẹ̀ kò nínú ìṣekèfèrí ìmúorogún papọ̀ mọ́lọ́run lẹ́yìn náà àwọn tí wọ́n mọ́rogún papọ̀ mọ́lọ́run tí wọ́n ń ṣe kèfèrí kí ọbọ̀pábọ́sẹ̀ kò lọ́dọ̀ wọn ẹ̀yọ́mọ̀ ìwá mi ọ̀rọ̀ tó fẹ́ sọ ní àsìkò yìí ọ̀rọ̀ tó yẹ ká farabalẹ̀ dáadáa ká sì gbọ́ ọyẹ́ ni ẹ̀yọ́mọ̀ ìwá mi لقد حكم الله عز وجل بكفر اليهود والنصارى والمشركين ọlọ́wọ́n bá aláà ọlá amálẹ̀ ní alukur'an ipe gbogbo àwọn ta fún tíra síwájú yahudi ni nasara ni wal mushrikin àti gbogbo àwọn bọ́gí bọ̀pẹ̀ wal murtaddin àtàwọn tó wà ní islamu tẹ́lẹ̀ tán láwọn òsì islamu ma ọlọ́wọ́n bá aláà ó sọ kalẹ̀ sínú tíra rẹ̀ ipe àwọn ni kèfèrí nítorí pé lẹ́yìn náà ẹnìkan gbọ́dọ̀ sọ pé ẹ̀sìn ìjẹ́kẹ̀fẹ̀rí ọ̀dà bí ẹ̀sìn islam náà ṣe dá ìgbàgbọ́ àti àìgbàgbọ́ kéèyàn ní bákan náà méjèèjì ọlọ́run Allah subhanahu wa ta'ala injọ yíwa náà al-Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní faman yakfur bit-taghuti wa yu'min àwọn ìtàwọn èèyàn gbà lọ́lọ́run tí wọ́n sì tí sàdá ọ̀lúmìdìlá tó sì wá gbà láàrin gbọ́ ọkọ̀ ojú sàlá ọkà yìí sí ìtọ́lọ́ndá faqad istamsaka bil urwatil uthqa la infisama laha ọlọ́wọ́n bá ní òun náà ni kéèyàn dájú kọ ọba dẹ́dà ọba tó dá gbogbo ayé àti ntaari àti ntaari káṣí máa sin òun nìkan káṣí máa wọ́là lọ́wọ́ lọ́dọ̀ òun nìkan ìtàn pẹ̀lú islam ni ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí ìtàsọ yìí òun ni wọ́n ń pẹ̀lẹ́ sin kẹsẹ̀ rí suratul baqara quran two ayah two fifty six lọ́lọ́run ti ń sọ fún wa ipe bẹ́ẹ̀ bá ti kọjú sọ́lọ́n yọ kẹyìn sí kẹfẹ́ rí bẹ́ẹ̀ bá ti wá kẹyìn sí kẹfẹ́ èyí tó bá láàrin a máa ṣe náà ní pé kọjú sọ́lọ́n káwá kẹ́yìn sí gbogbo tọ́lọ́wọ́n bá dá tí wọ́n ń pè lọ́lọ́ رأينا من مرض القلوب مما ينتسبون إلى الإسلام يقولون بوحدة الأديان èyí tí ọ̀pá mọ́fẹ́ni kọ̀ọ̀kan wa láwùjọ wa òun náà ní pé àrí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó jẹ́ pé aláàrẹ ọkàn ni wọ́n àwọn náà sì ń pẹ̀lú àwọn ní mùsùlùmí ààrẹ sì ń bẹ̀ẹ́ ọkàn wọn kí láàrẹ náà wahdatul adyan wọ́n ní gbogbo ẹ̀sìn pátá tí ń bẹ lérí ilẹ̀ ọlọ́run ọba nǹkan kan náà ní gbogbo ẹ̀ wọ́n ní islam àti ìṣẹ́kẹfẹ̀rí wọ́n ní kankan náà ní méjèèjì ọlọ́run ọba aláwọ̀ sọ fún ọ́nà ọlọ́kọ̀ọ́rọ̀ àdìkẹ̀rẹ̀ wípé kìí ṣe kankan náà bẹ́ẹ̀ bá ti gbà kan ló fi kàn lẹ̀ o lè gba méjèèjì papọ̀ ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim kúl rí ànínàlùbámi sọ fún gbogbo àwọn ará Mákà ya ayyuhal kafirun mo pè yín kèfèrí o anábì làmọ́lẹ̀ ó pè wọ́n kèfèrí kílẹ̀ tó fi pè wọ́n kèfèrí nítorí pé sin gi wọ́n sin láta wọ́n sin òzá wọ́n sin manata àwọn ère àtàwọn òkúta tí wọ́n ń sìn nílùú maka lọ́lọ́run tó rẹ̀ pé wọ́n ní kèfèrí wọ́n ń sin gi wọ́n ń bọ ẹ̀dá ọlọ́run ẹ̀dá ọlọ́run wọ́n ń bọ wọ́n fi ọba dẹ́dà alẹ̀ ọlọ́run ní ká ó pè wọ́n kèfèrí tẹ́nìkan wá láwọn tá a wí ìwé ṣe kèfèrí ọlọ́run sì ní kèfèrí ni wọ́n ẹni bá ti ń bọ̀ kankan kèfèrí lọ́lọ́n pè mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ pé kìí ṣe kèfèrí ọlọ́run sọ̀rọ̀ ìwọ ní kò rí bẹ́ẹ̀ ọ̀wá lọ fẹ́ jẹ́ orúkọ ọlọ́run bá Allah mistake ńlá ni ọlọ́run bá ní kúlì yá ayyul kafirun ọlọ́run bá ní ilẹ̀ ànábì sọ pé gbogbo ẹ̀yin kèfèrí maka tẹ́ǹbọ̀gi tẹ́ǹbọ̀rin tẹ́ǹbọ̀ òkúta la náà ẹ̀sìn ti pinnu pé ìníṣin tẹ́mi náà ń wàlá ana àbìdùn ma àbàtún èmi náà ti pinnu pé èmi ò ní sin tẹ̀sán wàlá àǹtún ma àbìdùn na ma àbìdù ẹ̀yin náà sì ti pinnu pé ẹ̀ ní sin tẹ̀mí náà sin tó bá ti rí bẹ́ẹ̀ lakum dinukum waliya din ẹ máa ṣẹ̀sìn tí yín èmi náà máa ṣe tèmi suratul kafirun quran one oh nine ẹ rí i pé mo mú ibi tọ́wọ̀ wa nu quran tá a bàbá ti ń sọ̀rọ̀ tó bá fẹ́ káwọn èèyàn kí wọ́n gbọ́n tó ń sọ yóò máa darí wọn lọ́nu Quran nítorí pé ọ̀rọ̀ àfà ká fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run la fẹ́ gbọ́ lẹ́nu àfà ẹ̀ Quran one oh nine ni ọlọ́run ọba aláàtí ń fìdí ẹ̀ múlẹ̀ pé lakum dinukum waliya din ànábì ní ọlọ́run ní kí n sọ fún yín pé èèyàn máa ṣẹ̀sìn títí yín èmi náà máa ṣe síláàmù tèmi kẹ́nìkan wá ní wahdatul adiyan àfẹ́rẹ́ láti ṣẹ̀sìn tó bá wù wá àwọn àtàjẹ́ mùsùlùmí alẹ́sì lámù yóò káfẹ́rẹ́ man kàfàrà Allah faqad tasawa indahu al-iman wal-kufr gbogbo ẹni tí kọ̀bá ti pẹ́ni tọ́lọ ń pè ní kẹfẹ̀rí ní kẹfẹ̀rí tí ó gbà pé kẹfẹ̀rí ni ìmánì ìgbàgbọ́ àti ìṣe kẹfẹ̀rí méjèèjì ti pàdé nínú ọkàn rẹ̀ ẹ̀sìn méjì ló ní ẹni bá ti wá lẹ́sìn méjì nínú ọkàn rẹ̀ ó ti pè ọlọ́wọ́n ọba aláànírọ́ nítorí pé ìgbàgbọ́ tiẹ̀ ni pé a gbọ́dọ̀ pé kẹfẹ̀rí ń kẹfẹ̀rí kankan náà làájọ́ ń ṣe Alon bá aláàtí lakum dinukum waliyadin ọlọ́run láà méjì ọlọ́run ẹ̀mà ṣe ti yín àwọn náà máa ṣe ti wà kò wá dìjà kálukọ́ máa ṣe ti ẹni kálukọ́ máa lọ tiẹ̀ wọ́ọ́rọ́ wa àní da ara wa àmọ́ wá ṣe dáadáa tilé ayé àmọ́ ṣe dáadáa sherawa. wa tẹ́sìn bá yàtọ̀ kò ní ká má ṣe dáadáa ṣera wa àmọ́ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó pẹ̀lẹ́ ní kèfèrí yóò máa ṣe tiẹ̀ ẹni tó pẹ̀lẹ́ mùsùlùmí náà ọ̀nà máa ṣe tiẹ̀ kí mùsùlùmí ọwọ́ á máa sọ pé méjèèjì lọ́nà ìtàn sọ gangan lérí ètò yìí nìyẹn ẹni bá ní méjèèjì lọ́nà tó sì jẹ́ mùsùlùmí wọ́n lòun náà lọ́n ti pọ̀ ọkọ̀ rẹ̀ nínú islam ọ̀pọ̀lọpọ̀ wọn láì màkàn lágbàláyé sọ́tọ̀ ali moran quran 3 aya 19 lọ́lọ́run ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé indala indala ẹ̀sìn indala lọ́dọ̀ allah al-islam ọlọ́run islam ni ó wà nù quran wa wọn náà lọ lè ka lòsì ní sọ̀sìn mí lẹ́yìn islam òsì ní tó dìgbà pé ẹni ẹ̀sìn ni wọ́n lè ṣe àjẹ́ pé ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ nù Quran 3 verse 19 ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọjọ́ ń lọ ọjọ́ ayé ń lọ bílẹ̀ ṣe ń sú tilẹ̀ mọ́ òun náà ni ọjọ́ òkú ń súnmọ́ bí wọ́n bá sì ti kó láyé ìlú ní padà wá mọ́ ọlọ́wọ́n bá sì ń sọ fún wa pé ká tó kó láyé ká múra o ká tó kó láyé ká mú nǹkan bọ̀ wá sọ́run o ọlọ́run wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹgbọ́dọ̀ kú àfikẹ́ kú sínú islam ìtọ́lọ́run sọ fún anukọ̀rán ìtọ́lọ́run ní pé ọgbọ́dọ̀ kú sínú ẹ̀sìn mi ìtọ́ yàtọ̀ sí ẹ̀sìn islam suratu ali moran quran three lọ́dọ̀ tí ń sọ yẹn náà aya one oh ọlọ́run bá aláàtí sọ fún wa yìí pé bẹ́ẹ̀ bá jáde láyé ayé tí òun dá yìí tọ́lọ́run onìkan náà ni ó sì pa gbogbo ayé rẹ onìkan náà sì sẹ́kù gbogbo tí mo sọ yìí náà yóò jẹ́ ọmọ pé Allah nìkan náà lọ́lọ́ ọlọ́run bá ní ayé tí mo dáhùn mo dáa fún yín mo wá ní kẹ́ gbébẹ̀ fásitì kan tẹ́ bá jáde kónú ayé yẹn tẹ́ wà nù sàárè láti wá bẹ́mi ọlọ́run ẹ jẹ́ mùsùlùmí jáde láyé sọ́tọ̀ alẹ́mùrán Quran 3 ẹ̀rì pé ń sọ bí tọ́wà ààyà wa òtù lọ́lọ́run ti là mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbọ̀dọ̀ wá rí báyìí nǹkan gbọ́dọ̀ wá dàrú mọ́ mùsùlùmí lọ́wọ́ mọ́ ẹni bá ti pẹ̀rẹ̀ mùsùlùmí koran ni ó máa ka àdìsí ló sì máa ka gbogbo táwọn èèyàn bá wá ń wí tọ́yàtọ̀ sí koran àdìsí kò ní gbọ́ mọ́ nítorí pé irú ìròrí tí ń sọ yìí ìròrí freedom of religion yìí eh, àwọn òyìnbó wọ́n gbìyànjú lórí ẹ̀ púpọ̀ àwọn lárúbáwá kan bẹ̀ tí wọ́n máa ṣe tíra tí wọ́n máa kọ́ léde lárúbáwá ìròrí tiwọn náà ni àwọn tíra náà ti ń wọlé sọ́dọ̀ wa àwọn àfáà kan tọ́rọ̀ òye àwọn náà ti ń kà á ipe ẹ má dà yí láàmú gbogbo ẹ̀sìn náà lẹ̀sìn mùsùlùmí lè ṣẹ̀sìn tó yàtọ̀ sí islam ó sì lè máa ṣẹ̀sìn míì má islam ti ń ṣe a máa dà pọ̀ ọlọ́run sì ní lakum dinukum waliya din ọlọ́run yẹn máa dà pọ̀ o kálukú sí ìjọba sí wọ́n bá ṣe islam islam nìkan náà ló ṣe ó sì gbà pé islam náà ló dájú òun náà ló sì máa ṣe yìí ọlọ́run bá aláà ó pè àwọn nasara àti yahudi àtàwọn tí wọ́n ń bọ igi tí wọ́n ń bọrin ọlọ́run pè wọ́n ní kèfèrí kí wọ́n wá ní wẹ́sẹ̀ kèfèrí ìbọ̀lá ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ní innal ladhina kafaru min ahlil kitab ọlọ́run bá ní gbogbo àwọn tó jẹ́ kèfèrí nínú àwọn tá a ulaika hum sharrul bariyya ọlọ́wọ́n bá ní sẹ́yìn àríwá làwọn yẹn abẹ́yẹn burúkú èmi mọ́ dá yín èmi ọba dẹ́dà ẹ̀wá fèmí lẹ̀ ẹ̀wá ń sin tí mo dá suratul bayyina lọ́lọ́wọ́n ti ń sọ pé innal ladina kafaru kafaru min ahlil kitab ọlọ́wọ́n pé wọn ní kèfèrí suratul bayyina lọ́lọ́wọ́n ti sọ bẹ́ẹ̀ Quran 98 eh, verse 6 lọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ti ń làmọ́lẹ̀ ìpè innal ladina kafaru kafaru min ahlil kitabi wal mushrikin ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa kùránì ló sì yóò lòfin sọnù àwọn alárúbáwá sọ nínú wọ́n ti pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì àwọn yorùbá sọ nínú wọ́n ti pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì àwọn òyìnbó sọ nínú wọ́n ti pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ọlọ́run sì ní ọ̀gbọ́dọ̀ mọ́ mùsùlùmí wà bó wọn lọ mùsùlùmí ní bá sọ̀rọ̀ ipe <laughs> ìròrí bọ́bá òmùmọ́tún lẹ́sẹ̀sẹ̀ mí kìí sọ̀rọ̀ rí ọ̀ àbọ́mọ mi àbíyàwó mi àbáwọn ẹbí mi wọ́n free láti ṣẹ̀ṣẹ̀ tó bá wù wọ́n kìí ṣe òrì tó gbádùn nígbà tí mọ́sílámù ìsìlámù nìkan náà lọ́mọ sí irú àwọn àròrí ó ti wá gbajúmọ̀ lọ́dọ̀ àwọn aláìmọ̀ kan tí wọ́n ní sí kò síbi tẹ́ ti níbà ẹ̀bà lọ́hùn ẹ̀bà ń bí ẹ̀tún bá ní sàlẹ̀ níbí kò síbi tẹ́ ti níbà ẹ̀bà lọ́hùn ẹ̀bà yìí ẹ̀tún bá láàrin torí pé kọ̀mọ̀ yìí tí ó ṣe má yóò wà ní òun sá máa ṣe mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́rẹ̀ẹ̀rin fún bá ti ń ṣe lọ́wọ́ tẹjọ́ àlìkìyàmà ọlọ́run ó fi òun síbi èyí tọ́lọ́run bá rí pọ́ dáa tọ́wọ́ tẹjọ́ àlìkìyàmà èyí tọ́lọ́run bá aláàbá lọ dá ń bẹ̀ lòun bá lọ ìrọ́lọ́run pa ọ̀kan náà ló mú ọ̀kan tó sì mú ni ibi tó sọ̀kalẹ̀ sí ọlọ́run ti kọ́ kalẹ̀ bí ọba jẹ́ná yọjà lè jẹ́ná àwọn míì àwọn kàwé ni wọ́n kàwé débi pé àṣetáni wa da ọ̀pọ̀lọ́rú ọwá ń sàlàyé fún wọn yí pé ọlọ́run ọba lọ́dá gbogbo ẹ̀sìn tó wà nílé ayé ọlọ́run ló gbogbo ẹ̀ gbogbo wa sì fèrè láti sí tó bá wù wá a sì lè sí gbogbo ẹ̀ papọ̀ yóò máa wá tọ́ àwọn ọmọ lérí ẹ̀ yóò máa tọ́ àwọn ìyàwó lérí ẹ̀ àwọn fámìlì yóò tún máa sọ fún àwọn ọ̀rẹ́ wípé èmi náà mẹ́sìn kan ó gbogbo ẹ̀lẹ́mí sẹ́wọ́ àbíkọ́ máa sọ fún wọn pé ìsìláàmù ò ní ká máa sọ̀rọ̀ òdílé o tàbá ń sí islam bóòrò bá dé ká tó bá wọn ṣe o ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa mùsùlùmí là ń bá wí mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ mọ́ ti ń ṣe ẹ mọ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ tó kú díẹ̀ káàtó yìí ni pé obìnrin lẹ́sìn ẹ̀sìn ọkọ rẹ̀ náà lẹ́sìn rẹ̀ obìnrin lẹ́sìn lọ́dọ̀ àwọn atajẹ́ mùsùlùmí obìnrin lẹ́sìn ẹ̀sìn obìnrin onáni islam torí ọlọ́run sọ fún wa ní àlùkùránì ṣọ́tò Dhariyat Quran 51 aya 56 ọlọ́run ni wa ma khalaqtu l-jinna wal-insa illa liya'budun ọlọ́run bá lè mi ọlọ́run èmi mo dá yín o èmi mo dálẹ́jà nánà yín èmi mo sì dáhùn èèyàn tó wà láàrin yín èèyàn dálẹ́jà náà àtẹ̀yàn lásán sínú ilé ayé illa liya'buduni àfikọ́jẹ́ pé mo dá wọn nítorí ká máa sin èmi ọlọ́run nìkan illa liya'buduni èmi nìkan náà ni wọ́n máa sin Allah ìsìn Allah nìkan ni wọ́n pè ní Islam ìmá ṣe nǹkan mí máa la òní wọ́n ń pè ní kèfèrí yẹ̀kùlú na wọ́n máa sọ lẹ́nu wọn wípé gbogbo ẹ̀sìn náà lẹ́sìn àwọn sọ fún wípé ọlọ́run ọba ti wọ̀ sọ bẹ́ẹ̀ ní Kùránì ọlọ́run ọba aláàjẹ́ yíwa wípé ẹni bá ń sin òun alá òní ń sẹ̀sìn ẹni bá ń sin ọ̀kan nínú àwọn tóun dá kèfèrí ní ṣe ọlọ́run alá ó gbé ìtàn Nábì Ibrahim wá fún wa nínú al kálíbà máa bí ìgbàgbọ́ Nábì Ibrahim ṣe tó káwa náà kalẹ̀ kọ́sì rẹ̀ ọlọ́wọ́n bá ní kọ́dí káàrán ti lakum uswatun hasana ọlọ́wọ́n bá ní a ti fún yín lápẹ̀júwe dáadáa fi Ibrahim lára nábì Ibrahim ẹ̀yin náà kọ́sì rẹ̀ ẹ máa kọ́sì rẹ̀ walladhina ma'ah àtàwọn èèyàn dáadáa tó wà pẹ̀lú rẹ̀ nínú àwọn olùgbàgbọ́ òdodo idh inna bura'un minkum àwa bọ́pá bọ́sẹ̀ kò lára yín àwọn ìsara yín wa mimma ta'buduna min dunillah gbogbo tẹ́ ń sìn sìn tí èsì àlá ọba dẹ́dà àwa bọ́pá bọ́sẹ̀ kò ń bẹ àníbá ṣe ọwá ń mùsùlùmí ni ọ òun pé ọmọlẹ́yìn anábì Ibrahim ni ọ ọgbọ́tọ́ làwọn ọba Allah sọ pé anábì Ibrahim wí fáwọn àjọ ẹ̀ ó wí ó sì dúró tì kìí sì ti wí lásán àwa ò ní bá ṣe ń tẹ̀ ń ṣe a sì ní bá ṣe ń tẹ̀ ń sìn nígbà tó ti yàtọ̀ sí ọba dẹ́dà suratu al-mutahana ni ọlọ́ọ̀bá aláàtí ńlá yẹn mọ́lẹ̀ quran 60 ayẹlẹ kẹrin bí èsì ń sọ iná ní sí ìmúbi tó wà wọnú alukur'an tàbá nìkan dàrú àǹtara wa ni nǹkan ti dàrú lérí ilẹ̀ àwọn èèyàn ṣe mọ̀ èyí tó ń ṣe ma. àṣàkù fi kufri kafirina naqidu min nawaqidil islam kéèyàn jẹ́ mùsùlùmí kó tó wá máa ṣe méjì pé àwọn kèfèrí èsì kèfèrí ní tí wọ́n ń ṣe yẹn gan-an wọ́n lè padà wà lè jẹ́nà wọ́n sì lè má wọ̀ ọ̀rọ̀ dá lójúmọ́ alukóhánì fi ń dá ọ lójú ipe kẹsẹ̀ rí lẹ́yìn wọ́n ń dàrú mọ́ ọ lọ́wọ́ ọ̀wá ń pè wọ́ra rẹ̀ mùsùlùmí ọlọ́run bá ní zalikal kitab ọlọ́run bá ní sẹ́rí koran tó wà lọ́wọ́ yín yẹn alukóhánì yẹn láàárọ̀ ìbẹ̀fì ọlọ́run ní ẹ má o gbogbo ń tọ́wà ń bẹ̀ ẹ má lérí ẹ̀ nítorí bá ti sọ síbẹ̀ bó ṣe rí nìyẹn ọlọ́run ní láàárọ̀ ìbẹ̀fì kò sí yẹn méjì náà hudan lil mutakin ìmọ̀nani fún gbogbo àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́ kùránì náà máa fi ìmọ̀nà bẹ́ẹ̀ lórí ẹ̀ bá ti fẹ́ dàrú ọ sínú kùránì kùránì ni ó wà tọ́ sọ́nà tó fi máa ronú dáadáa gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́run ní suratu al-Baqara kùrán 2 ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá aláti ń jóyè wáyé pé gbogbo àwọn tọ́lọ́run ti pè ní kèfèrí náà al-Qur'an kèfèrí náà wọ́n mọ̀ jẹ́ títí tí wọ́n fi kó mbẹ́ kọ́ wá yanu kò ní mùsùlùmí ni kọ́ máa ní ọlọ́run ọba kan náà là ń sìn bá a sì ń sìn lọ́yà tọ̀tọ̀ ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn lọ́hún ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn ó dìgbà tí gbogbo wa bá kú ká tó mọ̀ yìí tọ́ dáa sórí ìròrí yẹn láti sìn lọ náà lè kó ti parẹ́ tó bá jẹ́ mùsùlùmí òdodo ọlọ́run sọ bọ́rọ̀ ó sì rí tó bá dọ̀run ìwọ wá ń sọ pé òun ṣe yè méjì ẹ ẹgbọ́n tí mùsùlùmí ọmọ yanu tó máa ní ẹ ṣé kẹfẹ́rẹ́ ti yìí ẹbí kẹfẹ́rẹ́ ọlọ́run ọ̀rọ̀ tó ń sọ yẹn gan kí lọ fẹ́ ká mú bẹ́ẹ̀ kẹfẹ́rẹ́ ọlọ́run ṣé tọ́lọ̀ ń pè ní kẹfẹ́rẹ́ sí òní pè bẹ́ẹ̀ àbí òní gbà bẹ́ẹ̀ yóò ní ẹfi wọ́nlẹ̀ nínú àwọn àròrí tí freedom of religion nínú àwọn ìròrí tí ń bí kalẹ̀ nìyẹn ẹ má pẹ́ nìkan kan mọ́ èyí tí ń sọ ìyẹn náà ẹ mọ̀ báyẹ̀ ìgbẹ́nẹ́ padà wọ́ná bóyọ̀ ìgbẹ́nẹ́ padà wà jánà ẹ má dànkàrú fáwọn èèyàn máa alukọ́ránì ni ẹjá sí i àwọn kan sì láwọn ṣe ìbádà débi pé àwọn ṣe súnfí ń tàwọn àwọn òrí kèfèrí ń kèfèrí wọ́n gbà pé hoa hoa gbogbo ń tọ́lọ̀ ń dá pátá aláàánánu tẹ́yìn bá ní ẹja ṣe wà sí fáwọn tí wọ́n bọ̀gì ká má bọ́ mọ̀ wọ́n tẹ́ ń bọ̀rin ká má bọ́ wọ́n ní irin àti igi tí ń bọ̀ yẹn gan aláàní ń sìn torí pé òun àti irin àti igi hoa ni wọ́n gbogbo àwọn ìròrí báyìí ìròrí fìlọ́sọ́fì báyìí tẹ́gbẹ́ wọnú ẹ̀sìn Islam yóò dà kẹ́ mú kó kẹ́mọ́ bá wọ̀ ná ọlọ́wọ́ bá aláàlá mọ́ nínú alukọ̀rán táàfì mọ̀ pé láṣẹ yìí táàṣẹ kọjọ́ tó lọ pé ọmọ rẹ padà pèyàwó rẹ padà ọkọ ẹ àwọn bàbá àtìyá ẹ pé wá padà kọjọ́ tó lọ ọlọ́wọ́ bá aláàlá mọ́ nínú kọ̀rán tẹ́ni tí ọba mùsùlámù dọ́rùn òfó sọ́tọ̀ alimuran kọ̀rán aya àyà five lọ́nà ti làmọ́lẹ̀bẹ̀ ànífẹ́ àmọ̀sí dáadáa sí gbogbo àwọn ẹ̀dá ọlọ́ táà ní wúwo ẹ̀sìn tí ń ṣe dáadáa àmọ̀sí dáadáa sí ra ama mura wanka ni ama ní àmọ́ tọ́jú ara wa tó bá rẹ̀ wa ama mọ́sọ̀rọ̀ kò fúnra wa àmọ́ rajà àmọ́ tajà pẹ̀lú ara wa àmọ́ tó bá ti di ẹ̀sìn lakum dinukum waliya din kálukú ọmọ sí tiẹ̀ tó bá sì ní sọ̀rọ̀ iná ẹ̀sìn tó ń sin náà lọ́wọ́ abayọ lọ lérí ìṣòro tó ní ètò wọn pèpè yẹn mọ̀ tí ń sè ní ẹ̀ ọlọ́run láàmú lẹ́nu Quran sọ́tọ̀ alimuran Quran three aya eighty five ọlọ́run wa man yabtaghi ghayra al-islami dina ọlọ́run ọba ní ẹni tó bá mú ẹ̀sìn míì dọ́rùn ẹ̀sìn yẹn wá sí Islam ẹ̀sìn míì ló mú dọ́rùn fàlàyé ọkọ̀bálà mìíràn ọlọ́run bá ní kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ ẹ̀ òun ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ Islam lòun fẹ́ gbà owó ọ̀fẹ́lẹ̀ áhírà tó ń tọ̀hún tọ́ba ilé dọ́rùn pẹ̀lú ẹ̀yìn mùsùlùmù dọ́rùn min al-khasirin yóò bára rẹ̀ láàrin àwọn èèyàn tí òfò ṣe ni ibi ọkàn lọlé ayé ọwá débi ọwá jìyà Quran 3 Alimuran verse 85 ẹ̀ tọ́ba ti wà nínú ẹ̀sìn wa a máa là mọ́lẹ̀ a máa ṣàlàyé nítorí àwọn tó fẹ́ gbọ́ kàn lè gbọ́ nítorí àwọn tá a fẹ́ fìdí wọn mọ́lẹ̀ ní ẹ̀sìn Islam kan lè fìdí mọ́lẹ̀ nítorí àwọn tá a fẹ́ pèsè ní Islam kan lè wọnú Islam wọ́n máa sọ haha minal muslimina madhhab al-kufr lamu yuslimu lillah gbogbo ẹni bá ní mùsùlùmí lòun tó wá ní ìlànà kèfèrí lọ́dà àyàfà bẹ́ẹ̀ bá ti ka yàsí tán ẹ má fọwọ́ tẹtẹrẹ mú ètùtù ètùtù dá o nítorí pé wọ́n ní ká ṣe bí wọ́n ṣe ń ṣe kò lè bá rí bí ṣe rí àwọn ọgbà síláàmù mọ́sẹ̀ tutù ẹ̀sìn tiwa kò ní káwọ́ mọ́ sọ̀rọ̀ òdílé wa ẹ̀sìn kò ń ṣe yẹn kúkú mú kan bí tutù ló mú bá ló mú kan bóró òdílé ló mú bí àlàálọ́ máa kírun fún mú kan má dàá pọ̀ ẹni bá ti ń dàá pọ̀ ìṣe mùsùlùmí ọ̀kan náà ló mú ọ̀kan èyí tí mo fẹ́ kọ́ mú òun náà ní síláàmù anabi la ọ̀rọ̀ kan mọ́lẹ̀ tọrọ náà máa ń pààyàn lẹ́kùn máa ń bàyàn lẹ́rù anabi ni walladhi nafsu muhammadin biyadi anabi ni mo fi ẹni tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra fún yín kánábì òfin sọ̀rọ̀ kó máa búra kánábì fi búra yẹn òun náà ni allah anabi ni walladhi nafsu muhammadin biyadi ẹni tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ allah mo fi búra la yasma'u bi ahadun min umma nínú gbogbo àwọn èèyàn tó wálé ayé lẹ́yìn ìgbà tí wọ́n gbé mi dìde lójúṣẹ́ ó mọ̀tọ̀rọ̀ sólò nìyẹn yahudi yun wala nasarani yun yahudi ni àbí nasara thumma yamutu ọwọ́ jáde ilé ayé walam yu'min billadhi ursiltu bi ìtí wọ́n sọ́nà mi kò wá gbàgbọ́ nǹkan mi lọ gbàgbọ́ kò bọ́ la ilaha illallah gbọ́ pé ọ̀sọ̀bà tá a jọ́sìn fún tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn náà lẹ́yìn Allah nìkan ànábì ni ọwọ́ gba nǹkan mi gbọ́ àbọ̀ gba nǹkan mi gbọ́ papọ̀ mọ́sílámù illa kana min ashabi nnar àfikọ́ lọ́lẹ̀ ìjọ́nà lọ́rùn ẹ̀yìn ọ̀yá mi ti wá báyìí ẹnìkọ̀ọ̀kan wa á lọ lè tara ọ jí bàbá ọ̀tọ̀ ọmọ ẹ̀ jí ọmọ náà máa ta bàbá ẹ̀ jí wípé ẹ kú nínú ìjẹ́kẹ̀fìrí ẹ̀bọ́ sínú Islam wọ́n lè ti bímọ mẹ́ta ó ti bímọ mẹ́rin ẹni kọ́kọ́ rẹ̀ ó gba ẹ̀sìn Islam tó ní òun ò lè gbà ń táwọn máa bá lọ nánu ẹni kọ́ ọmọ máa bọ̀ wálé bàbá àtìyá tí ẹ̀fẹ́ kọ́ ọmọ yín ó jìyà lọ́rùn kó jóná lọ́rùn ẹ máa tọ́jú ọmọ yín ẹ máa tọ́jú ọmọ ọmọ náà kẹ́ ẹ lè fi rẹ́síkì ọmọ títí yín kọ́ bàdọ̀ ọmọ náà àtọmọ ọmọ yín Islam ẹsẹ̀ ni o ètò wọn ń pè bẹ́ẹ̀ òun náà ni àdé istislamu lillah bí tawhid ìmọ̀sìn ọlọ́run ọbẹ̀ yọ kan gbogbo wa náà gbà gbogbo wa náà gbà pọ̀ kan lọ́nà ibi wàhálà ti dé òun náà ni pé ká sínú lọ́kàn ni àti ìyàpá ara wa gbogbo ara lágbà pọ̀ kàn lọ́lọ́ nítorí pé ẹnìkan lọ́dà gbogbo ayé yìí tá a rí àti tá a rí ọlọ́dà wa náà tó bá padà wáá yá ọlọ́run bá láti làmọ́lẹ̀ ní Kùránì pé kullu man alayha fan ọlọ́run gbogbo tí ń bẹ ilẹ̀ ò ní símá wa yóò wá sẹ́kù wa yabqa wajhu rabbika dhul jalali wal gbogbo nǹkan táwa ń pè lọ́lọ́n kò ní sí mọ́ngbà náà gbogbo ń tà ń jòkóó tì tà ń bẹ̀ yóò ti parẹ́ tó bá parẹ́ gbogbo ń tà wọ́n lọ́wọ́ pẹ̀lú ìwé wa lọ́wọ́ yàtọ̀ sí ọlọ́run kò ní sí mọ́ngbà náà tó pé òun ló ní gbogbo ń tí à ń sìn yàtọ̀ sí ọlọ́run yóò padà wá kú kú tán èyí tí mo sọ yìí ó ti kílẹ̀ abẹ́ fẹ̀yìntọ́lọ́mọba fẹ́ fọ̀dàmà ó ti tó fẹ̀yìntọ́lọ́mọba aláàbá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ nínú Islam ó sì ti tó fẹ̀yìn tí ó wà nínú ẹ̀sìn mi kó tètè yára bọ́ sínú Islam kọjú tó lọ ìjọ ń pè ní Islam òun náà ní kágbàpọ̀ kan lọ́lọ́ káwa máa sin ọlọ́mọba ẹyọ kan yẹ ká máa sin kàmí ma lẹ́yìn náà ká máa wára lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tá àbí ìtàwọn èèyàn ń sìn àbí táwọn èèyàn pè lọ́lọ́n nínú àwọn ẹ̀dá ọlọ́n ká yọra kó ń bẹ̀ ká má bá wọn ṣe é ká sì má máa wọn tí wọ́n ṣe lọ́ọ̀rẹ́ ayò táwa náà tá a fi wá máa ṣe bí wọ́n ṣe ń ṣe ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn ọlọ́run ni o máa ń lamu yóò ká fẹ́rẹ̀ ní mushrikin gbogbo ẹni tí ọba gbọ́n ti ń sọ yìí gbogbo àwọn àyà tí mo ní ká tó bá ń bẹ̀ tó kílẹ̀ abẹ́ ọ̀sán ìdí ọlọ́run bá ti ń sọ pé àwọn eléyìí kèfèrí ni wọ́n kèfèrí ni wọ́n kèfèrí ni wọ́n tó ń wá ní òun jẹ́ mùsùlùmí àmọ́ wọn gbà bẹ́ẹ̀ àbọ̀ òun sèyìn méjì lórí jẹ́ kèfèrí wọn àbí ń sọ pé ojú ọ̀nà wọn da ọ̀yẹ̀ ká máa rìn tọ́lọ́ ń ṣe ní ká kò mẹ́ onítọ̀hún ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ wọn ti pòókò rẹ̀ nínú ìsìláàmù bí máa lọ mọ́kà nígbà ẹgbẹ̀rún ti ń gbàwẹ̀ ní gbogbo ọdọọdún tí ó sì ń kírun ti gbogbo wájú rẹ̀ tó ti lépa dì tí ń sì ń kírun ti gbogbo wájú rẹ̀ tó ti dàbí erékùn ràgúnmí tó ń tọrọ sí ń tọrẹ lọ́sàn tí ń tọrẹ lóru èèyàn ní jẹ́ kìí ṣe muslim torí pé bàtọ̀lá islam owó ọ̀nà kọ̀tọ̀ islam owó islam yẹn ti bàjẹ́ nítorí pé kò gbé ọ̀rọ̀ síbi tọ́lọ́run gbé sí ọlọ́run sọ pé bó ṣe rí ni òun ni ìrọ́lọ́ lọ́run gbà ẹni bá ń ṣe bẹ́ẹ̀ nínú wa wípé ẹtì kálukú lẹ́kọ́ máa ṣẹ̀ṣẹ̀ tí ń sìn bóyá ọ̀gá ilé ẹ̀ṣẹ́ kan ni àbọ̀gá skul kan àbọ̀gá ilé kéwù kan tó ní gbogbo ẹ̀ náà ní ẹjá máa ṣe papọ̀ ọ̀run lọ́mọ ẹni tí ó là wọn ni tó bá pẹ̀rẹ̀ mùsùlùmí kó lè máa pẹ̀lú gbogbo àyà tá a kàálẹ̀ yìí pé ọlọ́run ti kókọ rẹ̀ gbogbo àtà ti ṣe mistake síwájú ká tó bá lọ́dọ̀ ọlọ́run bá wa àwa tá a ṣe ká má débẹ̀ láéláé gbogbo àwa tá a wá sínú Islam ká padà sínú ẹ̀sìn àláfíà ẹ̀sìn tí ó já mọ̀ pé ọ̀kan lọ́lọ́run ọba yẹn náà lọ́ba tó yẹ creation ìtọ́lọ́ndá ni creator ni kámọ́sìn kámọ́sìn creation ìtọ́lọ́ndá kámọ́sìn kámọ́wárà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ káwa padà sọ́dọ̀ ọlọ́run bá Allah ká tó jáde láyé wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú sínú ẹ̀sìn islam ẹ̀wà amadi islam náà bàjẹ́ o ara tí máa ń bàjẹ́ wọn náà ní ta sàlàyé kọ́lọ́run bá Allah kó mú wa dúró kọ́lọ́run bá Allah kó yọ́nú sí islam kọlọmọsà fi ìmọ̀lẹ̀ náà àwọn kọlọmọdé wọn lè gbà islam àwọn tá a ti ń ṣe kọlọmọdé àkóńbẹ̀ wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.